ní báyìí tí aago mọ́kànlá òwúrọ̀ ti lò láti lè ṣe ẹlẹ́rìí àmì ìjìjà yìí kò ko to wọn jẹrin one point one ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdúnni bello lórí ètò alfik fìdín. wàláhù lẹ́dí la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wọn wípé àtijọ́ kojú máa bárúkà jùmọ̀ aláàjẹká ṣòwòpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pín ní alẹ́ fífi lórí one zero one point one power seven lókè ìdílógún ọ̀ṣọ́ ọ̀làdúnníbẹ̀ ló ń lò kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ ṣẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́n kó jẹ́ kárí yín pẹ́ lórí dáadáa lójúmọ́ nẹ̀sìn islam insha allah kọ́lọ́n kó sì mọ̀ bọ́ kọ́lọ́n kó túbọ̀ mọ́ bá kún yín insha allah òbí kúrò ti la. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ umu kan tí wọ́n dárúkọ ara wọn sí wọ́n níṣẹ́ ìgbàláyé wà fún obìnrin ìyàwó lé láti ṣe bẹ́ẹ̀ dì mọ́ bàbá ọkọ rẹ̀ tàbí bá bàbá ọkọ rẹ̀ lọ́wọ́ látàrí pé bàbá náà ṣe nǹkan tó dùn mọ́ mọ́lẹ́bí wọn eléyìí ò bá wọn lábẹ́ ìbéèrè wọn wọ́n ní àti pé ṣé ó tún tọ̀nà kí obìnrin tó ń lo nìkọ́ọ̀bù kó fàyè gba bàbá rẹ̀ láti wọlé torí pé ọkọ kò sí ní ilé torí àwọn ń wò pé mahram ni bàbá àwọn jẹ́ fún àwọn eléyìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹ̀kejì òun lè tọ́ látọ̀dọ̀ brother Teslim ní Ọ̀yẹ́ Èkìtì wọ́n ní tí èèyàn bá jẹ́ agent ìyá bá ní wá bí a ṣe lè wá ilé téèyàn lè yá gbé wọ́n sì ṣàpèjúwe pé ilé náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tó sì jẹ́ pé ń tó fẹ́ yálé gbalé àti ẹni tó nílé ọmọ yìí pé òun ó fi owó tòun náà kún tó jẹ́ ẹgbẹ̀rún márùn wọ́n ní ṣe ẹgbẹ̀rún márùn ṣé kò burú ṣé kò bọ́ sábẹ́ rìbá pé ṣé kò kì í ṣe àárọ̀mù báwọn tó sì jẹ́ pé kan náà làwọn gbà kése pé lọ́dọọdún. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú bàbá ọkọ ìwọ ló jẹ́ lórí rẹ̀ kó fẹ́yàwó ọmọ rẹ̀ nítorí pé أني وحلائل أبنائكم الذين من أصلابكم أدعوا ياو أدعوا ياو wọ́n jẹ́ ẹ̀tọ́ fáwọn ọmọ yín tí wọ́n tara bàràbàrà dìyín jáde èèwọ̀ ni fún ẹ̀yin láti fẹ́ ìyàwó ọmọ yín ó túmọ̀ sí pé bàbá mahram ló jẹ́ fún ìyàwó ọmọ rẹ̀ torí ẹ̀ la sọ pé lábẹ́ òfin ọlọ́run bàbá ọkọ ó ń bẹ nínú ẹni tí ó tọ́ sí kó rí ojú ìyàwó ọmọ rẹ̀ èyí tó túmọ̀ sí pé tí wọ́n bá jẹ́ obìnrin tí ń bojú gẹ́gẹ́ bí òfin ọlọ́run ó bùkátà láti bojú rẹ níwájú bàbá ọkọ rẹ nítorí pé ìwọ ló jẹ́ lórí bàbá ọkọ kó fẹ́ ọ níyàwó bàbá ọkọ náà sì gbọ́dọ̀ sọ pé ńgbà tó ń jókòó nítòsí ibi tí ìyàwó ọmọ òun wà àrò òhun kan ó ń gbé pépé pékìnì irú bàbá bá wọn sọ pé kò gbádùn ṣùgbọ́n jíjẹ́ tí bàbá yẹn tó jẹ́ ni tọ́lọ́run ti ṣe léèwọ̀ fún láti fẹ́ ìyàwó ọmọ rẹ̀ kò fàyè lẹ̀ kíkékè obìnrin wa ti torí pé bàbá ọkọ òun ṣe ń tó dùn mọ́ òun kó wá dì má bàbá ọkọ pé gbàgì rárá o kò tọ́ lábẹ́ òfin ọlọ nítorí bí àbá fi lè ṣọ́ra tá a kàn fẹ́ lo àǹfààní pé bàbá yìí èèwọ̀ ló jẹ́ lórí rẹ̀ kó fẹ́ mi táwọn fi wá ń di ẹni tó fẹ́ gun gírí kọjá ewé kò sí tàbí ṣùgbọ́n pa àjàbọ̀ náà ni. Hmm. nígbà tó bá dì mọ́ bàbá nígbà tó ṣe pé ewúrẹ́ bu bàbá jẹ yóò di pé ṣẹ̀tọ́ni bẹ̀rẹ̀ sí kéròkérò kan sí bàbá lórí. bẹ́ẹ̀ náà ni à ń bara ẹni lọ́wọ́ bá bàbá ọkọ rẹ lọ́wọ́ pé kíni. dàbá sọ pé nínú òfin ẹ̀sìn Islam àgbọ̀dọ̀ kúnlẹ̀ àgbọ̀dọ̀ dọ̀bálẹ̀ bíi tí kọ́ ọmọ wa náwó sí bàbá ọkọ níjẹ́ òní bàbá wa di olóńdù tó di ọmọ ọwọ́ tó dò kàwẹ́ tó di igbá àwẹ́wọ́ fún wọ ìyàwó ọmọ rẹ̀ tẹ́wọ́ àjọ máa bára yín lọ yàtọ̀ sí aburú tó tún lè ṣẹlẹ̀ gbára pé ọwọ́ kan ọwọ́ hmm. tí ṣètọ́ni lè tara rẹ̀ ṣiṣẹ́ aburú eléyìí tí máa mú kó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé yàní aburú lè ṣẹlẹ̀ láàrin wọn. Hmm. torí ẹ̀ má dì má bàbá ọkọ rẹ o má sì ba bàbá ọkọ rẹ̀ lọ́wọ́ wọ́n ní tí bàbá ọmọ bàbá obìnrin bá wá wá sílé ọkọ rẹ̀ lásìkò ìgbà tọ́kọ ò sínlé ṣé bàbá òun lè wọlé àbí kò lè wọlé wọn á nítorí pé àwọn wò pé bàbá àwọn maharam ni àbí ah, bàbá rẹ̀ bá jẹ́ maharam tá a tún ní maharam <laughs> bàbá rẹ̀ èèwọ̀ ló jẹ́ fún bàbá rẹ̀ láéláé láti fi ọ bàbá rẹ̀ ah ẹnìkan ò yẹ kó jẹ́ pé ọ̀sẹ̀ á máa pàṣẹ fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó tó láǹfààní láti rí ọ hmm. torí ẹ eléyìí kò sínú nǹkan tọkùnrin lè ti torí rẹ̀ máa wá fapájánú máa bínú pé ńgbà tó òun sí ń lé bàbá ìyàwó òun wá ọwá sílẹ̀kùn fún bàbá rẹ̀ à níbo la ti gbọ́yìn hmm. lábẹ́ òfin ọlọ́run gan kò sí nǹkan kan tó lè mú ọkọ fún bàbá rẹ̀ láti wọlé ọwọ́ gidi pọ́kọ rẹ̀ ò sí ń lé kò sì mọ̀ pé bàbá rẹ̀ ń bọ̀ ìyọ̀ǹdarú eléyìí á ti fi sílẹ̀ ní gbogbo ìgbà tí bàbá rẹ̀ bá wá o tí wọ́n fẹ́ rí ọ o wọ́n fi bàbá síta máa bá bàbá sọ̀rọ̀ gbẹ̀yìn fèrèsé o bàbá kún ọ wọlé ni o torí lè bàbá ni bàbá wá lè ìjẹ̀bù ṣèjẹ́ eléyìí mú mi rántí àwọn àṣàkáṣà kan tí wọ́n láwọn kan máa ń ṣe tí àti ìrìnà kò wọ́n à ń sì ń bẹ lọ́nkọ́ mọ̀jẹ̀ pé rẹ̀ wà náà so wọ́n ní tí àwọn bá ti fẹ́ yà wò bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹnu káwọn alásùn má jù hmm. fún ọmọ tí wọ́n bí wọ́n ní wọn ò tún ní láǹfààní àti rọmọ wọn má ọdà láìra. La ilaha illallah. so ọ um, lè bẹnu àwọn asọdùn hmm. asọgbanupanu ìdáhùn hmm. yẹn máa ń sọ nítorí pé gbàtẹ ẹni tá a bá ti kórìíra. ẹnì pé gbogbo ohun tí ò ṣe náà lápò ṣe wọ́n dàbí àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé súnà tí wọ́n ń tẹ̀lé tànàbì sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹlòmíràn máa á bínú wọn wọn ò ní fẹ́ rí wọn nítorí pé bídíà ló ń fẹ́ ṣe kún tiẹ̀ hmm. yọ́n máa wá pé bírò ọmọ ń bá tọrọ ọmọ ń bì kan kó ń fẹ́ fẹ́ yà ó ó lè jẹ́ pé ní wọ́n sọ̀rọ̀ ẹ̀dọ́kúta àdìgbòlù tí nǹkan òfin ní ṣeéṣe wọ́n máa sọ fún bàbá ọmọbìnrin pé ta ló fẹ́ fọmọ fún hmm. àwọn tó yẹ pé àkídà wọn ngbọ báyà ni ó kó mílíkì lọ fún ya rẹ pé ọyàn tó mú ń gbá ya rẹ nu ta ni ta ló lè ṣerú eléyìí ta ni ó ṣerú ẹ àárẹ̀ tẹ wá rọ mi pa hmm. bẹ́ẹ̀ bá parọ́ kọ́pẹ́ tí wọn ò ní tètè rí já ó lè bá wọjà ánámọ̀ rọrùn <laughs> torí pọ́lọ́ kúkú ti ṣe irọ́ pípa léèwọ̀ náà kò bá funfun kò bá dúdú hmm. ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run kójó yí ọ ìwọ ọba àmọ́ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run kọ́ ọmọ fẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam hmm. ìbínú tiẹ̀ àtọ́jú orí rẹ ń kò lè yẹ ẹ̀sìn ọlọ́run padà hmm. ẹ̀sìn ọlọ́run ó sì máa tàn ká náà ni tọ́lá hmm. kírù rẹ ó tún pé gba kẹgbẹ̀rún hmm. kẹsọ̀rọ̀ ayíǹdẹ̀gún àti pálábá àtòkúta àdìgbòlù wàláhì ẹ̀sìn ọlọ́run ó tìyìn dànù so ẹ̀sìn ọlọ́run ọba yóò débi tọ́lọ́run ọba kọ pé yóò dé káyé parọ́ káyé sọ àsọgbanu àwọn ọmọ tí ó kó mílíkì lọ fún ya rẹ̀ tálẹ́ ẹni tó rí tó kó mílíkì lọ fún ya rẹ̀ ṣé mílíkì alágolo àbóǹgbẹ̀rẹ̀ fún <laughs> so eléyìí túmọ̀ sí bóyá rú àwọn tí wọ́n máa ń pọ́dà láìra náà hmm. bóyá wọ́n ti jáwé sóbì náà hmm. ọ̀rọ̀ yẹn wọ́n ti fi kún un hmm. bàbá ọmọ bá wá wọ ọmọ ṣébọn ló bí ọmọ tí wọ́n fi rí fẹ́yà o ọ̀sẹ̀ lè sọ pé kọ́ má lọ rọ́ ọmọ rẹ̀ kó ṣe má rọ́ ọmọ rẹ̀ ṣe lè jẹba wọn á ní táwọn bá ń ṣiṣẹ́ abánigbálé so tí àwọn bá báyàn gbálé lórí àádọ́ta ẹgbẹ̀rún náírà táwọn sì sọ pé ìdá kanu mẹ́wàá owó tí wọ́n san làwọn gbà lérè iṣẹ́ tàwọn tẹ́ni ó gbalé àtẹni tó nílé tí ó gbélé lẹ́sìn ti bá àwọn mọ̀ pé àwọn gbaru rẹ̀ ṣé owó táwọn fẹ́ gbà ń ṣe halal ni àbí haram. àkọ́kọ́ ọlọ́run ní wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ mẹ́sì máa jẹ owó yín láàrin yín níjẹ̀ ìbàjẹ́. èmi tí n bá mà sí owó tó fẹ́ jẹ yẹn tó sì ní mú wá ọlọ́run fara mọ́ nítorí ìyànjẹ ni wọ́n ń pè lẹ́yìn. àmọ́ mo mà sí ike tó bá bá ń wálé yìí o wọn náà gbowó ọ̀yà lórí iṣẹ́ tó ṣe yìí o iye báyìí ló sì gbà kọba àyà kọba àsì pẹ́ kó tó di pọ ọba rí létí mọ ń wá ìtọgbà hmm. náà nù hmm. so eléyìí náà kò tún bá a mú lábẹ́ òfin Ọlọ́run kọba àyà kọba àpẹ ní ìsìnkú ni ọba ń wálé òní olónìí náà ló sì wálé lọ wá rí so ọwọ́ arọ́gbà ìdá kan mẹ́wàá so iṣẹ́ wo ló ṣe so <laughs> ẹyin ò rí ó sì ń wá fódìdí oṣù mẹ́fà ṣé hmm. ìdá kan nù mẹ́wàá náà sì tò oṣù mẹ́fà lójúmọ́ ayé yìí lọ́n fẹsẹ̀ gbolẹ̀ lọ́n wá ká bí ẹni fẹ́ ralẹ̀ àbẹ́ni fẹ́ talé àbẹ́ni fẹ́ ralé ẹ̀ ń bá awọ́ ẹni tí ó rà ẹ̀ ń wá ilẹ̀ tẹ́ bá rà ẹ̀ sì fẹ́ ṣe tóṣù mẹ́fà mẹ́ orí rẹ ní àìmọye bàtà já sí hmm. so ẹ̀ ṣé ìdákanu mẹ́wàá ń sọ wá tó hmm. so ọ yẹ kó jẹ́ pé n tí mo fẹ́ fàyọ̀ mbẹ́ ni pé ìdákanu mẹ́wàá là gbọ́dọ̀ gbà ilé yẹn yẹn jẹ́ wà ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run bóyá fẹ́ni tó san àbí fẹ́ni tí ń gbà hmm. so ẹjọ́ sọ àsọkúnná pé iṣẹ́ wa tá ṣe yìí o tó bá gbéṣẹ́ fún wa tó bá pẹ́ ká tó rí nǹkan tá a máa ń gbà ní tó bá sì yá nǹkan tá a máa gbà ní hmm. sọ eléyìí ìjọba lẹ́yìn náà ṣe lè jẹ́dá kan nu mẹ́wàá ṣé wọ́n ló kó o kalẹ̀ hmm. mo fẹ́ ra nǹkan one million ọ̀wá ní hundred thousand ah, eh, wọ́n kọ́ ló kó o kalẹ̀ ń sì hmm. sàn dá kan mẹ́wàá lẹ́yìn ìjọba. jazakumullahu khairan ya sheikh àsìkò tí tó báyìí láti máa pè wọlé sórí ètò bèrè bèrè kàbí kejì zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwa tá à ń bẹ láyé ìgbéyé àti jákèjádò ilẹ̀ nàìjíríà nù fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè rere lọ́n plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wabushro tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tí ó bá parí oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní oṣù yìí èyí ọlọ́la ọjọ́ kẹtàléníogún zolikọ́dà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà àti ó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù keje bàkàtàbíyà twenty twenty one àkòrí tí ọmọ jẹ́ ipò ẹ̀kẹ́lù òun náà ni ìgbàgbọ́ ahlusunna wàlìjàmáà ìgbàgbọ́ ahlusunna wàlìjàmáà nílùú ògbómọ̀ṣọ́ ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ lógbómọ̀ṣọ́ ní ìtìmọ̀ wáyé ògbómọ̀ṣọ́ central mosque dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ tí a jọ ń bẹ lórí ètò lọ́wọ́ àwọn náà ni wọ́n sì máa fi sí àwọn ìbéèrè àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́la inshallah káṣọ fẹ́ni tí ò gbọ́ o aláwọ̀ fi sàn án lẹ́sùn lórí inshallah ẹ lọ́hùn. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè yìí orúkọ mi ni taofik mo ń pè ní ìlú alikọtọrù. láti. kọtọrù. láti kọtọrù náà ìbéèrè yín. kí dókítà wa àwọn lálàáfíà. àmín. ìkíni nínú ìbéèrè mi mo fẹ́ béèrè ń pọ̀ ọ̀rọ̀ ọjọ́ ìjà ọlá tí a ní bẹ́ẹ̀ nù láti one to ten yẹn. Mhm mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gba àwẹ̀ sídẹ̀ lílu wà fún àwẹ̀ àti pé irú àwọn nǹkan wo ni ta lè máa ṣe. ẹ̀kejì hmm. ní ó ní í ṣe pẹ̀lú ǹjẹ́ ní ibi ní ìṣú ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa ń lọ láti nǹkan bọ́ọ̀bì kan àwọn àjọ ọ̀tá àjọ kírun ó wá tẹ̀lé ńjọ́ kan mo wá rí i pé lítà mo fẹ́ tó kírun yẹn àwọn àjọ ń sọ mo pé ara àwọn akọ̀ di aní ǹjẹ́ ló yẹ ká béèrè àkédé ìkẹta ní ọ̀rọ̀ nípa ká máa ṣe dáadáa pẹ̀lú níbọ̀ wa àwọn alábàgbé wa bá nàmi sàrán ti sọ ṣùgbọ́n wa náà máa ń pa ti ń ṣẹlẹ̀ ló ń lù wá ń bẹ̀ yẹn àrùn yẹn fowó dàpẹ́ bá a fáwọn èèyàn lówó ládùúgbò á ní ṣé èsì gbọ́n sí nǹkan ní owó wo tí ò sí sówó bóòlù àṣẹ ti dáadáa pẹ̀lú àwọn èèyàn wa ẹ àlè fún wa lóúnjẹ kódà gan kẹ́ tó ń gbowó wọn tún ń kọ̀ǹpléǹ àdìkún àwọn àràbàtà àkọ́kọ́ eh, àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah tí ń bọ̀ hmm. wọ́n jẹ́ àwọn ọjọ́ tó ní ọlá jù nínú gbogbo ọ̀sán ayé hmm. gẹ́gẹ́ bí àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan wọ́n ti ṣe jẹ́ òru tó lọ́lá jù nínú gbogbo òru ayé hmm. ìdí ni wípé inú ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ ti oṣù Dhul-Hijjah inú rẹ̀ náà láti rí ọjọ́ Àrafá àtọjọ́ ọdún léyà ọjọ́ àràfà àtọjọ́ ọdún léyàsì làwọn ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan inú rẹ̀ láti rí Laylatul Qadr eléyìí tọ́lọ́ ní khayrum min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n ń bọ̀ nínú oṣù Dhul-Hijja yìí anabi ànábì fi hàn wá yéké níbẹ̀ pé kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó yẹ pé iṣẹ́ eré téèyàn bá ṣe ó máa jẹ́ nǹkan tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí tó èyí tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí torí ẹ̀ wọ́n wá ní kí ni pàtó ń tà lè máa ṣe ń bẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni ẹ máa ṣe at àti at àti at àti at nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyẹn ni kí ẹ máa ṣe la ilaha illallah alhamdulillah allahu akbar subhanallah ẹ máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ́pọ̀lọpọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah tá a máa ń wí àwọn gbólóyìn lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí ó dára púpọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn at-takbiratul mutlaqa. الله أكبر الله أكبر eléyìí tó ṣe pé àdágbà sí ní gbogbo ìgbà lópin ìgbà téèyàn bá wà láyè téèyàn ti lè ṣèrántí ọlọ́run allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd a máa wí lọ́pọ̀lọpọ̀ báyà àwa nulẹ̀ wa àjáde à ń bẹ lẹ́nu iṣẹ́ wa àwa lọ́jà. Ja à ń rìn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á máa wí àwọn gbólóhùn yìí láwọn àsìkò yìí tó bá wá di ní àṣùbà ìjọ àròfà tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù dẹ̀lẹ́jà tá a bá ti parí àṣùbà á bẹ̀rẹ̀ àtẹ̀kùbìrọ̀tò mọ̀tòlákọ̀ àwọn Allahu akbar Allahu akbar yìí eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn ìgbà bá sálámà lẹ́yìn gbogbo ìgbà bá ti sálámà láti ẹ̀yìn àṣùbà níjọ́ àràfà yẹn أمس الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما به ني أجارة في تتي دي صلاة العشاء أتنسي لو جودون تتي دي صلاة العشاء أتنسي ني جوكي جودون بكنا جوكي تودون ìjọ kẹrin ọdún á wà parí rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti wí lẹ́yìn sọ̀látul asr lọ́jọ́ kẹrin ọdún. eléyìí ọjọ́ ọ̀kan nínú ontánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe lásìkò yìí. bẹ́ẹ̀ náà ni gbogbo sí olóore nítorí pé ànábì sọ yẹn pé kò sí ìgbà kan téèyàn ṣiṣẹ́ olóore tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore náà bíi èyí tá a bá ṣe lásìkò yìí so gbogbo iṣẹ́ olóore náà lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ àwọn olùmọ̀ á sọ pé iṣẹ́ ìmọ̀ pásíkò ẹni hajj ọ̀bọ̀ sí téèyàn bá láǹfààní àti ṣe hajj kéèyàn ṣe bákan náà téèyàn bá lè lọ ṣe umra kéèyàn ṣe as-salawat fi ṣeré hmm. bákan náà ẹni tí zakati rẹ bá bọ́ sírú àsìkò yẹn kó yọ zakati mi ò bọ́ sásìkò yẹn kí n máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ bákan náà ẹni tó bá lè ṣe sòyàm kó ṣe torí pé inú sí olóore lòun náà wà hmm. kò sẹ́ẹ̀rì kan tó sọ pé ṣe sòyàmù nù rẹ̀ má ṣe sòyàmù nù ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ò kan tó ní sàrà ni ó ṣe nù rẹ̀ má ṣe sàrà nù ẹ̀ kò sí sẹ́ẹ̀rì kan tó sọ pé o gbọ́dọ̀ lu àsìkò yẹn láti ṣe ọmúra kò sí sẹ́ẹ̀rì tó sọ pé má ṣe ọmúra ń bẹ̀ tó hmm. gbogbo ẹ̀ abẹ́ ìṣe olóore náà lọ sí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹni tó bá fẹ́ ṣe sùyàmù nínú àwọn ọjọ́ yìí yóò sọra fáti ṣe sùyàmù ọjọ́ àràfà tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ hajj ṣùgbọ́n àwọn tá a wà nílé àwọn ò ṣe sùyàmù ọjọ́ àràfà nítorí pé sùyàmù ọjọ́ àràfà ọlọ́run ọba máa ń fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ yàtọ̀ sí tijọ́ ọdún hmm. àtẹni tó wà ní hajj àtẹni tó sì ní hajj wọn gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ ọdún hmm. torí ẹ àwọn tí olóore gbogbo ètèèyàn lè ṣe lásìkò yìí ìyẹn ṣe wọ́n wá ní àwọn tí ẹnìkan síwájú rí pé kó ṣe ìmáàmù níbi táwọn ti fẹ́ ṣe sọ̀láàtì ní Qatar ó padà wá hàn pípẹ́ ni táwọn ti síwájú pé kó ṣe ìmáàmù yẹn ó jẹ́ kọ̀dìyání hmm. so ẹ sì ti mọ̀ pé àwọn kọ̀dìyàníyà àwọn ò sí lórí Islam tó lọ́n fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé àwọn ń sọ pé ànábì mi ń bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó takò al-Qur'an tó tako sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam mm. eléyìí tó túmọ̀ sí pé kò tọ́kátò lẹ́yìn irú wọn láti ṣe sọ̀lá. Mm. wọ́n á ní àwọn ti wá rí i pé àwọn já kọ́tà lẹ́yìn ìgbà tí ìmáàmù yìí sálámà bó làwọn ò ti ṣe ẹ yọra nínú kọ́tà ni mm. ẹ tún sọ̀lá tìyẹn ṣe ẹ tún ṣe wọ́n á ní tó bá dijọ́ mi sáà béèrè nílùú tí àwọn ń gbé tó pé irú wa ògiri so sáwọn máa béèrè lọ́dọ̀ ẹni tá a bá fẹ́ ti iwájú pé tọ̀ ṣé <laughs> eh, mùsùlùmí ni wọ́n ní àbí báwo hmm. òun náà sọ pé sóun bá ṣe mùsùlùmí òun ṣe wọ́n mọ́ṣáláṣí hmm. àwọn dà mùsùlùmí rúgbàgbọ́ òun tiẹ̀ so a nídìí gbogbo oru eléyìí hmm. tẹ ẹ bá ti wà níbi tẹ fẹ́ ṣe sọ̀lá ẹ̀yin náà ẹ kájú òṣùwọ̀n ẹ bá mọ fati àké dáadáa ẹ bọ́ wájú jàre ẹ ṣe sọ̀lá ọlọ́wọ́n bọ́ gbà léyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ìgbà tí ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó pè wá lọ sídìí ká ṣe dáadáa sálábàgbé lọ́dọ̀ tiwa ńlẹ̀ yorùbá wa ń bí wọ́n ní dáadáa ṣíṣe ọgbà fura wọ́n nítorí pé àwọn ti dán wò pé wọ́n bá ní ẹ bá ń fáwọn èèyàn lówó wọ́n ní ẹ sọ́ra gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní ọdún oúnjẹ ni ẹ bá ń ṣe fún wọn tó ọ̀dà wọ́n máa yẹ pé ọgbà rìsíkì rẹ tó àwa náà mọ̀ bí yorùbá ti máa ṣe nù ẹni tí ó ṣe wípé à ń jẹ hmm. tó wá rẹ ni sàánú rẹ̀ tí tó ń yunbọ tí ń yunra tí ń sọ pé òun ò ní gbowó kan lòun ọgbà ọ̀kan lòun ò ní gbà ṣàkọjìyanu hmm. so nítorí ti eléyìí báyìí ẹ má ti torí ìwà tí irú àwọn abáyọ̀ ń wù Mm. kẹlẹ́ ní ṣe dáadáa ẹ̀ ní ṣe ńtọ́lọ̀ mm. ní kẹ́ ṣe ní kẹ́ ní kẹ́ ẹ máa ṣe mm. a sì dúpẹ́ fọlọ́n pa àwùjọ ti ń yí padà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ti mọ̀ pé gbogbo nǹkan yun ìyà ní kó jẹ ni bí ń pa mí ẹnìkan fún mi ló mo tún ní mò ń ronú sí i ah. òwúrò ibi tí wọ́n pa mí kùnù so <laughs> bákan náà ẹnìkan gbóúnjẹ fún mi ìmí ìṣòro ń jẹjẹ látàárọ̀ wọ́n á sọ pé kàkà kí n jóúnjẹ rẹ̀ wọ́n yà kú lébi ni ah. ah, ọ̀fọ́ ara rẹ̀ pa ara rẹ̀ nu torí àdúpẹ́ fọlọ́ àwùjọ ti ń yí padà bẹ́yìn bá wá wá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá rí hmm. so ìlú tí ẹ bá fẹ́ fowó ránṣẹ́ sí ẹ hmm. sọ fún wa àwọn tọ́ka àwọn ọmọ ìyá tó wà ń bẹ̀ dókítà ẹ bá fún wọn lówó àwọn ò fi sọwọ́ tí ó lò hmm. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa Orúkọ ibi ẹ ti ń pè yìí. Ibrahim láti Europe. láti. Europe Europe. so orílẹ̀-èdè wo ń bẹ̀. Netherlands. láti Netherlands ìbéèrè yín. ok uh, àkọ́kọ́ a wà ní longer day níbí báyìí mm-hmm. Saturday night Maghrib wa ó máa ń wọlé ní nǹkan bíi ten after ten mo lè ti gbọ́ tí sheik wa kọ́nà kó bá wa kẹ́wọ̀n púpọ̀ mo ti gbọ́ tí sheik wa tí bàbá tó ti sọ rí pé èèyàn lè ṣe jáàmù magreb àti ṣáì papọ̀ tí ìdíwọ́ kan àbí méjì bá wá níta bá kí magreb tán nígbà yìí ní after ten ó di twelve oh five kí ìṣá ìwà kó tó wọlé tó tún bọ́ síjọ́ kejì and fajir wa máa wọlé ní three oh eight ṣé a lè ṣe jámù magreth àti ìṣá ìpapọ̀ tàbá ti pa because kí abáníkà tó di twelve o'clock ó ti bọ́ sísẹ́ kejì òun ló dẹ̀ lè máa kó pa tábáníkà sùn ìyókù di dájú nìyẹn tẹ́ pé ìṣá ìyá dẹ̀ ti bọ́ mọ́ wa lọ́wọ́. ó ti yé pé ṣe lè ṣe magreth àti ìṣá ìpapọ̀ ó ti yé. alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ṣe bọ́lọ́mọ bẹ lẹ́dàá ṣe dálù lóríṣiríṣi nìyẹn hmm. ọlọ́mọ bá náà ṣe sọ pé qul siru fil ardi fanzuru ẹ̀rìn káàkiri ilẹ̀ ayé kẹ́lẹ́ bá rí nǹkan tí ń bẹ. so ẹni tó ń bẹ ní Netherland wọn ní lásìkò tá a wà ń bẹ yìí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá alẹ́ ńlọrọrùn tó ń wọ̀ hmm. torí pé ọ̀sán gùn ọ̀sán gùn púpọ̀ púpọ̀ lásìkò yìí ń bọ̀ bá ya òru gùn púpọ̀ púpọ̀ Hmm. níbẹ̀ hmm. so wọn gbàdúrà yẹ pé aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá alẹ́ hmm. alẹ́ lòrùn tó wọ̀ subahánàlá ẹni tó wá pé àsìkò rọmọdán bọ́ sí rùsìn sẹ́wọ̀n pé <laughs> inṣàlá èèyàn èèyàn èèyàn èèyàn tọ́ so torí ẹ̀ no yóò sin lọ́n dáadáa ní kí ẹ ṣe pé ọgbà fún yóò sin lọ́n dáadáa inṣàlá so ní ìsìn irú àsìkò yẹn tó jẹ́ pé gbà náà lọ́lọ́run tó kọ pé kó ràn ọ́ wọ̀ gbà náà lẹ́sìn sọ̀látùl Maghrib lẹ́yìn eléyìí ẹ wá ní kí ó tó di pé àwọn papọ̀jù sánmà parẹ́ lásìkò ìṣá yóò tó ó máa ń tó aago méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún. Hmm. títa bá wá wo pé a ti bọ́ síjọ́ kejì ṣé a lè máa pa mọ́gìrìbì àti ìṣá ìpọ̀ nítorí ìdí eléyìí rárá o eléyìí ò tó nídìí tá a lè ti torí rẹ̀ pa mọ́gìrìbì àti ìṣá ìpọ̀ sebọ́lọ̀ hmm. náà lọ kádàrá pé kí ìṣá ọmọ àdìgbà yẹn bẹ̀ ọ́ hmm. àsìkò rẹ̀ náà nù àsìkò rẹ̀ lẹ́ẹ̀ máa ṣe so gbogbo nǹkan tí èèyàn bá sì ń ṣe èèyàn ó gbìyànjú láti jẹ́ pé èèyàn sẹ́ẹ̀tì alarm tóorun òfin ní gbèyàn lọ téèyàn fi ṣe sọláàtì lásìkò rẹ̀ hmm. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fi àsìkò sí iná ní sọláàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. ẹ gbọ́dọ̀ pa magreba àti ṣáìpọ̀ nítorí sábàbí tẹ́ sọ yìí hmm. bákan náà èyí lè máa wò pé tá a bá ṣe sọláàtì làṣà láago bákan náà tó bá lọ wọlé méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún náà gangan kọ́ láṣẹ ṣèbáṣẹ hmm. máa ṣàlùwàlá tó máa múra tó lè fi ogún ìṣẹ́jú lẹ̀ hmm. wọ́n sì pe sọ̀lá àti ogún ìṣẹ́jú lẹ́yìn rẹ̀ wọ́n hmm. yàn látó ṣe sọ̀lá tó maghrib àsọ̀lá tó ìṣá tírò ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yin lè máa wò pé àsìkò mélòó lọ́wọ́ á kù tátùn fi jí fásùbà àsùbà aago mẹ́ta ọkọjá ìṣẹ́jú mẹ́jọ so ìyẹn ni pé nǹkan tí ò ju wákàtí méjì ààbọ̀ látún bùkátà tá a fi tún lọ ṣàsùbà so eléyìí túmọ̀ sí pé ẹ máa màsìkò tẹ́ fi máa sinmi lọ́sàn-án Hmm. so ṣùgbọ́n àsìkò sọ láti kọ̀ọ̀kan lẹ́ẹ̀ma ṣe o ẹ gbọ́dọ̀ ṣe láṣẹ lẹ̀ àyàfi tí ìdí tí sẹ̀ríà ti torí rẹ̀ sọ́pá àlepa mọ́gìrìbà ti ṣáìpọ̀ tó bá ṣẹlẹ̀ ilẹ̀ papọ̀ bíi kákójò rọ̀ hmm. òjò rọ àrọ̀ọ̀dá ọ̀rọ̀ wábiwọ̀sí hmm. lọ́nà tó ṣe wípé tá a bá ní káwọn èèyàn wọ́n máa lọ lé lẹ́yìn mọ́gìrìb ó ṣeé ṣe kí wọ́n má lè padà wá láti wá ṣe sọ̀látùl ìṣà so àfi kó tiẹ̀ jẹ́ pé ẹrọ̀fọ́ kúnjú ọ̀nà òkùnkùn bolẹ̀ birikiti hmm. lọ́nà tó ṣe pé àríran dáadáa a sì máa kẹsẹ̀ bọ̀ bí tá a fẹ́ kẹsẹ̀ bọ̀ a lè pa sọ láti méjèèjì pọ̀ nígbà yẹn hmm. eléyìí jẹ́ oṣù jọ. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. ó kọ yín o waaleykum salaam wa rahmatulah ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè é abdulfatai ni láti èkìtì. láti èkìtì ìbéèrè yín. ẹ ẹ fẹ́ kí àwọn dọ̀tú ọ̀run fẹ́ béèrè pé a máa ń gbọ́ fún ní màlẹ́kà tí ó máa fọn fèrè ní ọjọ́ kẹyìn pé fèrè ti wà lẹ́nu ẹ̀ síbẹ̀ pé kó kàn fọ́nrán atẹ́gùndínlógún mo fẹ́ béèrè lọ́wọ́ olùmọ̀ abẹ́yá bẹ́ẹ̀ lórí àbí kó ṣe é. alhamdulilayi màlẹ́kà tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó gbé ìhó sí lẹ́nu tí ó fan wọ́n ń pè ní Israfil ihò yìí ti ń bẹ lẹ́nu rẹ̀ láti gbà tọ́lọ́run ti dáa kílẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa àṣẹ ọlọ́run ọba ní retí tó bá fẹ́ gbogbo abẹ̀mí yóò kù hmm. tó bá tún fẹ́ kejì gbogbo wa látún dìde hmm. ìyapa inú wa wà láàrin àwọn olùmọ̀ pé sí fífẹ́ ẹlẹ́ẹ̀kẹta ò sí wípé tá a bá ní ó pé mẹ́ta àtúrò àwọn àyà tó tọ́ka sí hmm. ló fà á àwọn kan sọ pé ó pé mẹ́ta alákọ̀ọ́kọ́ ni fífẹ́ tí ó fẹ́ atẹ́gùn sí ihò tí gbogbo ètò ilé ayé dàrú. sọ ìgbà yẹn láàrin ẹni tó ṣe pé ó lóyún ó ti tó bí kò ì tí ì tó bí kò bá àjọyúnjọ́ kan oníkálukú bì. bákan náà a rí i pé àwọn tí wọ́n ń re ma lọ́wọ́ wọ́n sọ ọmọ nù. a rí àwọn ọmọ kéékèèké tí wọ́n hu ewu lórí àwọn èèyàn máa hún ríra bí ẹni mutí wọn á máa hún ríra ṣùgbọ́n nǹkan tí kálukú ń rí òun ló ní agbára so àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọn sọ pé fífẹ́ fífẹ́ tí wọ́n fẹ́ atẹ́gùn sí fèrè lákọ̀ọ́kọ́ ni fífẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run fi gbẹ̀mí gbogbo ẹ̀dá fífẹ́ ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run fi jí gbogbo ẹ̀dá dìde hmm. torí ẹ̀ náà la ṣe sọ wípé nítorí pé àwọn màláìka gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ròyìn wọn hmm. pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe ọlọ́run lórí ntọ́lọ́run bá fi pa wọn láṣẹ ntọ́lọ́run bá ní kún ó ṣe ni wọ́n máa ṣe hmm. tó bá lọ jẹ́ pé bí ọmọ èèyàn ni jẹ́ pé máa ṣẹlọ̀ ó dájú pé kò bá ti dàn wò hmm. kó fẹ́ atẹ́gùn sí wò pé kí ni ó tiẹ̀ ṣẹlẹ̀ náà rè <laughs> so ṣùgbọ́n àwọn màláìka ńkọ́ ọlọ́run ni la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun hmm. àwọn màláìka kì í wí kọ́lọ́run ó tó sọ àṣẹ ọlọ́run ni wọ́n máa fi ṣiṣẹ́ òdodo ní tẹ́ gbọ́ wípé hmm. màláìka yẹn anabi sallallahu alaihi wasallam ń sọ pé hmm. fèrè tí ó fàn ìhó tí ó fàn ń bẹ lẹ́nu rẹ̀ hmm. àti Ọlọ́run ló ń retí. hello. salaam aleykum sa. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. umu aisha london la ti ń pè. ìbéèrè yín. ìbéèrè ni pé a fẹ́ wá ṣe ọ̀lídé ńlé tó àwa ní ṣe kọ́sù la máa kí fún throughout a máa fi kúrò ní nàìjíríà. ọjọ́ mélòó lẹ́ lò. two weeks. Oh. alhamdulilayi. two weeks. ibi ibi ẹjọ ẹ má bínú sà ìbéèrè kejì báyìí mm-hmm. time time kí time is to eleven so mo wá gbàgbé sùn nígbà tí máa jí mo jí nídàájí kí fájúrì tó wọlé bọ̀ mo kọ́kọ́ san ìṣá ìyẹn ṣé ó bá òfin ọlọ́run mu sà. alhamdulilayi ẹni ẹ fẹ́ wálé mm-hmm. tí bá sì wá sí nàìjíríà ẹ fẹ́ lò bí ọ̀sẹ̀ méjì ṣé kọ́sùrù lẹ́ẹ̀ máa ṣe àbẹ́ máa pé sọ láti yín nígbà tó ti dájú pé tẹ́ bá dé nàìjíríà ẹ lò ju ntẹ́ fi ṣe ogún sọ láti lọ ìyẹn ni pé ẹ lò jujọ́ mẹ́rin lọ mm. ẹ máa pé sọ láti yín ni tẹ́ bá ti délé mm. so ṣùgbọ́n gbà tẹ́ bá ti dé airport ní London kó tó di pé ń bọ̀ wá sí Nàìjíríà tí sọ̀láàtì bá bá yín ní airport tó sì jẹ́ bí sọ̀láàtì dhuhr àbí sọ̀láàtì làásùr àbí sọ̀láàtì làìṣá rákà méjì méjì lẹ́sẹ̀ nítorí pé ẹ ti wà lórí ìrìn àjò àmọ́ tẹ́ bá ti délé tàì délé ẹ máa pé sọ̀láàtì yín ni torí pé ẹ ti dára lé ẹ̀sùn ìrìn àjò máa iye ọjọ́ tẹ́ fẹ́ lò òun ló sọ yín dẹni tó ti dára lé tẹ́ẹ̀fì máa pé sọ̀lá ti yín gẹ́gẹ́ bí àwọn ẹni tẹ́ wá bá ń lé. ẹni sọ̀lá tó lè rí ṣáà yín ó máa ń wọlé nítò eleven ni ẹ̀rí pé òun náà kò jìnnà púpọ̀ sí ètò ọ̀sẹ̀lẹ̀ Netherland tó ń béèrè lẹ́ẹ̀kan. so ẹ̀yin náà fúnra ara yín ṣáàlọ́ tó oorun bá gbé yàn lọ ìgbà téèyàn wá jí sí àlùfáàjà rí ò tí ì yọ àbó ti yọ hmm. so sọ̀lá tó lè rí ṣáà lẹ́kọ̀ọ̀kọ̀ sí náà. nígbà tẹ́ bá parí sọ̀lá tó lè ẹ sì ṣe gẹ́lẹ́ bá a ṣe máa ṣe sọ̀látù lè ṣáì lásìkò rẹ̀ hmm. ẹ kà fati àti súrà níraka méjì alákọ̀ọ́kọ́ lákàsókè hmm. ẹ wà ké fatiha jẹ́jẹ́ níraka méjì tó ṣẹ́kù hmm. tọ́ ẹ sì sàlámà ńgbẹ́ bá a ṣe lẹ́yìn tẹ́ wàá ẹ sì raka ta alifajir tá alifajir yóò bá tún ti yọ ẹ sì sọ̀látù wọ́tìr tẹ́ bá ti ṣe sọ̀látù wọ́tìr yín gbà náà kọ́lá tí alifájárì bá tún ti yọ àwọn sọ̀hábà ọ wá látọ̀dọ̀ wọn pé hmm. tí wọ́n bá jẹ́ pé wọ́n sùn wọn àrántí ṣe sọ̀látùl wẹ́tìr tí wọ́n bá jí kó tó di kí wọ́n ṣàṣùbà wọ́n máa ń ṣe sọ̀látùl wẹ́tìr wọn gẹ́lẹ́ bí wọ́n ṣe máa ṣe lóru hmm. lẹ́yìn náà ẹ wàá ṣe rakàtà alifájárì lẹ́yìn náà lẹ́wàá ṣàṣùbà hmm. èyí tẹ́lẹ̀ ti ṣe tẹ́lẹ̀ yẹn ó ṣe déédéé ọlọ́run gbà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yìí. abrahamu ló ń pè láti ṣẹ́yìn. ìbéèrè yín. ọlọ́run kò bá àlékún ẹ̀mí rẹ̀ dáadáa ṣéèkì wa. náà ìbéèrè mi aláwọ̀kọ́ hmm. òun ni yí pé ẹni tó já sí yí pé ó ṣàdéhùn máa ń hàrù fún ìyàwó ẹ̀ gbígbà hmm. kan lòun ó ṣan tó wá já sí pé gbà tásìkò yẹn tó condition wa kò rí san tó hmm. ṣé irúfẹ́ ìyàwó yẹn tó wá tó kìta lára pé ẹnìyàn ò rí máhàrù yẹn fún kò wá gbà kó súnmọ́ òun mọ́ tó tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹni tó jẹ irun tọ́látò dòdì tí ò wá kí tí ó dẹ̀ kó wọn ò tí ì kí tó ti wá gbà ní tọ́látò látìrì tó ti ó ń kí pẹ̀lú jama tó wá jẹ́ pé irúfẹ́ ẹni ó ti wá ń kírun yẹn lọ́wọ́ ló ṣe ìwà rántí pé òun ò tí kí sọlá tó ṣé yóò já irun yẹn ni àbí yóò tún àníyàn àníyàn zuru ti padà sọ́wọ́n ní kọ́ńtù la. ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ní tó fún ìyàwó rẹ̀ kó wọ́n fún ní sọ́dáàkì rẹ̀ nígbà báyìí ṣùgbọ́n tọ́lọ́wọ́n bọ̀ kọ́ pé kí ó lè rí owó yẹn san nígbà náà wọ́n ní ṣe eléyìí tó ní ìdí tí ìyàwó rẹ̀ fi lè kóra ró jìnnà sí ọkọ láti máa dá lóhùn tó bá ní kọ́ wá káwọn òṣèré. rárá kò tó ní ìdí tóbìnrin lè ti torí rẹ̀ sáfọ́kọ rẹ̀ o hmm. lópin ìgbà tí ọkọ ọba sọ pé ìgbà tí n ti rí owó yẹn san lásìkò tí mo dá ajẹkọlọ ń kádàrá pé wò ní gba sọdáàkì láéláé nù tí ọba ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà hmm. gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn ọkọ kọ́kọ́ náà sì máa ṣe jàǹbá fún ìyàwó rẹ̀ ní kété tọ́lọ́run bá ti ní kó wọ́ bọ́ sí lọ́wọ́ kó san fún ìyàwó rẹ̀ hmm. ìwọ ìyàwó náà má ṣàfọkọ rẹ̀ nítorí eléyẹn hmm. wọ́n ní tàbá ti ṣe sọ̀látù bọ́hùr látàrí ìgbàgbé àti wá darapọ̀ mọ́ jàmáà níbi sọ̀látù lásùr orí àsùr làwà láti wá rántí pé wọ́n máa jẹ́ gbèsè sọ̀látù bọ́hùr wọ́n ní ṣé àjà ni àbá máa bá a lọ akàn yáníyàn wa padà pé tọkọ jẹ́ àsùrì máa lábẹ́ òfin ọlọ́run ẹni tí ò bá ti ṣe sọ̀látò lọ́hùr tó fi darapọ̀ mọ́ àwọn ẹni tí ń ṣe sọ̀látò làásùr tọ́lọ́run wá kádàrà kọ́ rántí lórí sọ̀látò làásùr yóò já sọ̀látò lọ́hùr yẹn torí òfin ọlọ́run ọba ni pé a ní kẹ́ ẹ ṣe sọ̀látò àkókò márùn-ún lójúmọ́ a sì ní gbogbo sọ̀látì tẹ́ ẹ ṣeun kẹ́ ẹ ṣe lẹ́sẹẹsẹ kẹ́ ẹ tó tẹ̀léra wọn ni ẹnikẹ́ni tó bá lọ ṣe ásírì ṣáájú lóhùr yóò tún lóhùr rẹ̀ ṣe yóò ṣe lóhùr yóò wá tún ásírì ṣe lẹ́yìn rẹ̀ hmm. so eléyìí túmọ̀ sí pé ọjà sọ̀látò lóhùr yẹn eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá yẹ pé onídìí kan eléyìí tó múnádóko tó mú ọmọ tì í ṣe sọ̀látò lóhùr tó fi di kò burúkọ dàníyàn lóhùr lẹ́yìn ìmáàmù ti ń ṣe ásírì ní ìsìn ó tún sọ láti bẹ̀rẹ̀ nu wàá dà níyàn pé ni wọ́n ń ṣe lẹ́yìn ìmáàmù tí ń ṣe ọ̀sùn yàtọ̀ sẹ́ni tí ò ní ẹ̀rí tó múnádóko àbíbí kan tó mú mẹ́sẹ̀ sọ̀látò lóhùn lásìkò rẹ̀ tó fi lọ eléyìí ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn o nítorí pé lẹ́yìn sẹ́lọ̀n òfin ọlọ́run sọ pé bẹ̀rẹ̀ màṣíyá la tunalu rukhsa ẹni tó sẹ́lọ̀n a kì í ṣèdẹ̀kùn fún ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wàá síta gbangba tí a kò ní húdàn wà búṣọ tó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé àbámẹ́ta tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé àbámẹ́ta ọjọ́ kẹtàlélógún vilkoda fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù keje twenty twenty one bàkàtà bíyà ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt ní Ògbómọ̀ṣọ́ Central Mosque Ọjàgbó pẹ̀lú àkòrí ìgbàgbọ́ ahlùsùn náà wàlìjẹmáà ìgbàgbọ́ ahlùsùnà wàlìjàmá sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí a jọ ń bẹ lórí ètò lọ́wọ́ àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ àwa tí a gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ allah yóò sì fi sun ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹde insha allah ẹ lọ. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó ibi ẹ ti ń pè. Ah, alájọba ni látọ̀ yọ aláàbí. ẹ dàpọ̀ ọmọ èèyàn ń lọ sí ìṣòwò èèyàn wá fún lówó wípé kó máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n tá bá dé ń fúnyàn ní owó lórí ẹ̀ tí fi ẹlú ẹ̀ fi ń jẹ ǹjẹ́ èlélé ẹlú ẹ̀ ń gbà kíní èèyàn lówó ní báǹkì ṣùgbọ́n gbà tí ó débẹ̀ tí ó fẹ́ gba owó míì èèyàn bá rí lórí facebook rẹ̀ pé wọ́n kọ́ ń tíyẹ̀dì sí i ìdélé ni àbíkó lè ó ṣe sálámù àlékún. aleykum salaam tó ọmọ tí a ní ti ń ṣòwò hmm. táwa fún lówó a fi dá lókòwò pé kó fi máa ṣòwò ọmọ wa mú wá fún òbí látìgbàdégbà nínú owó òun hmm. wọn ní sèlè ni òbí ń gbà lórí owó òun àbí èsèlè ẹni tó bá yẹ pé owó tẹ̀yìn fi dá ọmọ lókòwò ẹlẹ́yà ni yóò san nígbà tó bá dìgbà báyìí kò tí ì tásìkò tọ́mọ sanwó ń padà ọmọ wa ń fún wa ní nǹkan kan ní gbogbo ìgbà ní nítorí owó tá a wàá fún un pé bàbá o lórí owó tẹ fún mi eléyìí ẹ sá máa gbé eléyìí ná ẹ máa gbé eléyìí owó mi ń kojú owó mi wọ́n padà san wọ́n padà san ẹ sá máa gbé eléyìí so ele ẹ sá máa gbé eléyìí hùn èlé ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ yẹn ni pé látàrí pé yá mi lówó lẹ fi láǹfààní sí ètí mò ń fún yín yìí so ṣùgbọ́n tó bá yẹ pé owó tẹ̀yìn fún ọmọ ẹ̀bùn ọmọ ni ẹni kọ́ máa fi ṣòwò tó ẹ̀ sì retí láti gbowó yẹn padà ọmọ wa ti wá ń ṣòwò ń tàtà jèrè látàrí nǹkan tí ń rí ní tó ń ṣe dáadáa sẹ́yìn náà ọlọ́run bá falùbáríkà sí owó tẹ̀ fún un hmm. wọn lówó tá a fi sí ilé ìfowópamọ́ táwa padà wá rí nínú àkáǹtì wa pé wọ́n bá wa fi nǹkan kan kún hmm. wọ́n ní ṣèlè ni àbí èṣèlè owó kì í bímọ láì fi ṣiṣẹ́ hmm so owó tá a láà fi pamọ́ ńṣe ló yẹ ká gbà bá a ti ṣe fi pamọ́ táwọn bá ti kọ́ pé nǹkan kan lé lórí ẹ̀ ní tá à ń pè lówó èlé gangan náà nù hmm. eléyìí jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ojúlówó owó yín nìkan ẹni tí yín èyí tó lé lórí rẹ̀ ẹ gbà á láti bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ni hmm. ó lẹ́ẹ̀ ṣe bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ẹ lè lò láti fi gbẹ́ gọ́tà níbi tómi ọ̀bá ti rọ́nà lọ hmm. láti fi kọ́lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ládùúgbò tí wọ́n bá níbi tí wọ́n máa lóṣòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀mí pé ààrẹ ti ládàá kan bẹ̀ ò lóró tí ò bá dáa a kì í gba ládàá látara ń tá a bá fi irú rẹ̀ sí. jazakumullahu khairan ni. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. lọ́yìn ló ń pè láti lọ́rùn. ìbéèrè yín. mo ń bẹ̀rẹ̀ pé tí téèyàn bá wà ní mọ́ṣáláṣí ṣe é pé wọ́n bá kírun tán wọ́n máa ń ṣe àsìkárù láti papọ̀ hmm. ṣé èèyàn lè jókòó nínú mọ́sálásí ní ìwádìí tí yẹn wàá máa ṣe sọ̀lára àsìkárù padà sọ̀rọ̀ yẹn àfihàn lọ kíyàn lọ máa ṣe èwo ló tẹ̀wọ̀n jù. alhamdulilayi tá a bá ṣe sọ̀láàtì níbi tí wọ́n ti ń ṣe nǹkan tó jẹ́ bídàá lẹ́yìn sọ̀láàtì wa bíi kí wọ́n jọ máa gbóhùn sókè ṣe díkìr lẹ́yìn sọ̀lá àdádálẹ̀ lélẹ́yìn wọ́n á ní ṣé káwọ́ dúró nu rẹ̀ ńgbà tá a ti bá wọn kópa ń bẹ̀ àbí ká máa lọ á máa lọ ni hmm. nítorí pé àdádálẹ̀ tó lé ní kúò níbi tí wọ́n bá ti ń ṣe é hmm. gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn sàhábà ó ṣe gbọ́ tí wọ́n ń pèpè fún sọ̀láàtì lọ́sàn sọ̀láàtì bọ́ọ̀r hmm. ẹni tí wọ́n ń pèpè wá sọ nínú rẹ̀ pé as-salatu khayrun minan nawm à as-salatu khayrun minan nawm bá àṣùbà náà máa wé léyìí so sàábì bá jáde kó nu mọ́ṣáláṣí wọ́n á bi léèrè pé àkínúdé tẹ jáde kó nu mọ́ṣáláṣí ó ní akhrajatni al-bid'ah hmm. ọlọ́dàdálẹ̀ ló lé mi kó nù ẹ̀ torí rẹ̀ ẹ̀yin náà jáde kó nu mọ́ṣáláṣí yẹn ni o lẹ́yìn tẹ́ ti sálámà ẹ má jókòó pẹ̀lú wọn gbà tí wọ́n ń ṣe nǹkan tó jẹ́ àdàdálẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèèrè lẹ́ẹ̀kan sí plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tá à ń bẹ ní nàìjíríà ń bí zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò náà nù inshàlá lẹ́ẹ̀kan sí ọ̀dà ẹ ká ṣe báyìí náà hello hello. hello asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. babalọla ló ń pè láti Ọ̀yọ́. ọyẹjọ ya kankan kan baba mr babalọla. kéèyàn bá dé ẹ tó bá jẹ́ pé ìjọ jùmọ̀ àná kéèyàn wá dé kéèyàn wà ní bí orílẹ̀-èdè kéèyàn ò mọ tí mọ́ṣáláṣí kí a ti lè kí kí wọ́n wà tí àsìkò yẹn tí wọ́n ti fi kírun tán kó tó di pé èèyàn gbọ́ pé ibi tí a ti lè kí wà níbẹ̀. tó dẹ̀ jẹ́ pé kọ́sìrì ni èèyàn wà eligible láti kí ǹjẹ́ èyí tí bá máa kí yóò in place of juma tí ó mísẹ̀ ṣé rákà mẹ́rin ni ibẹ̀ níbẹ̀ máa mú wa ní àti méjì. Ah, lópin ìgbà tí èèyàn bá ti jó nírìn àjò rákà méjì náà lẹ́sẹ̀ lẹ́yìn náà onírìn àjò tẹ jẹ́ sọ̀látùl júmọ̀ yàn lórí tiyín náà ẹ bá àmọ́ àmọ́ àbí tí mọ́sálásí wà raka méjì péré lẹ́yìn ọ̀sẹ̀ ní sọlá tó bọ́ọ̀rù tìyín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ rí i dájú pé wọ́n ti parí júmọ̀ àkótó di pẹ́ ṣe nítorí pé arìnrìn àjò a máa padà dẹni tí ó sọ̀lù dìbì tí ń gbé hmm. ẹ lè yá àníyàn yín padà pé ẹ fẹ́ máa gbé lu yìí júmọ̀ á di ọ̀ràn yà lórí yín nù hmm. ẹ jẹ́ kí wọ́n sálámà júmọ̀ kẹ́ ẹ tó ṣe bọ́ọ̀rù tìyín rákà méjì. Hmm. jazakumullahu khairan lọ́la òde tí í ṣe ọjọ́ kẹtàlélógún velikọ́dà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà oníwàásí ta gbangba tí a kò ní húdà wọn àbúṣọ yóò wáyé tó jẹ́ ọjọ́ sátidé àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù pẹ̀lú àkòrí ìgbàgbọ́ ahlùsùnà wal jamaa ní ògbómọ̀ṣọ́ central mosque ọjàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa wáyé pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ níbi wáàzì náà àwa tí a gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì fi san wá ní ẹ̀san lórí yóò sì jẹ́ ká tún lè máa mú lò insha allah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìí ẹ̀ máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ ìmọ̀dínà center ìpápádé abẹ́ẹ̀dẹ́ lógún ọ̀sẹ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà pẹ̀lú broda abdulwadud tí wọ́n lè jọ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní bello ń lókọ mi inshallah a máa pàdé ní ọjọ́ mẹ́jọ fún ọ̀tun ètò yìí títí gbà náà subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa atubu ilayk subhana rabbil izzati amma yasifun wa salamun ala al والحمد لله رب العالمين السلام عليكم